فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار توبتنا الله سبحانه وتعالى أقرأ كتاب الجنة عن النبي صلى الله عليه وآله وسلم أن الله سبحانه وتعالى في عليكم الكتاب عليكم يا جنة الإسلام بعد النبي àgbẹ̀kọ àbúrọ̀wálé ìlànà ìṣòro àwọn ìṣẹ̀lá ìṣẹ̀ títí ọjọ́ ìgbà ìṣìyàmù. Àbẹ̀ aláàbò àwọn ọ̀dà ara ń tàbá ẹ̀ǹtọ̀kọ́ náà fún wọn. Lórí ti ṣe ọjọ́ ọlọ́ọ̀kẹ́ ọ̀gá nínú oṣù ọ̀nàbọ̀ ọmọ àwọn ọmọ ìyàwó ọ̀dà ìṣọ̀tì. Àwọn àtẹ̀síwájú ti àlàyé wa èké agbọ́dọ̀ dé lọ́mọ́ èyí nínú sọ́nàtò nínú sọ́nàtò kọlọ̀mù. Àgbàlá yìí wá lánàá pé ní kí ọlọ́run bá ẹni sọ fún àlẹ́sọ̀ láwà lọ́sọ̀lá yìí ike kí àlẹ́sọ̀ láwà lọ́sọ̀lá yìí kí àlẹ́sọ̀ ti rẹ̀ wọ́n lẹ̀ àti àwọn tó jẹ́ pé wọ́n pe ọ̀rọ̀ ọlọ́wọ́ àdìgbọ́lá wọ́n pe irọ́ pé ọlọ́wọ́ àdìgbọ́lá wá ní ọ̀nà ìṣẹ̀lẹ̀ yìí ó ń bẹ̀rẹ̀ láyé ìlànà àgbà náà ọlọ́wọ́ àdìgbọ́lá ní àmàjẹ́ wọn lẹ́kẹ́ ni ní a sì máa ń pékeré a máa fún wa títí láti wá gbá wọn mú ìṣàlùkù láàyè àlàmú ìlú mùsùlùmí mà. ọlọ́run bá dìgbẹ́lá wá ní ọ̀hún lè lọ́wọ́ ní ìlàdé ìgbàsí ọlọ́run bá dìgbẹ́lá ní òun lọ́wọ́ lára ní dájọ́ sí ètè Allah subhanahu wa ta'ala ní ètè ìlú tó lágbára ní. yàní fún àwọn òṣèré àwọn òṣèré tọ́lọ́ọ̀bá dìgbẹ́lá. اللهم بارك لنا أن تسألهم أمرا وهم من أمر من المسألون وتسي قرآن di اللهم بارك لنا في قرآن في السرور ìpè kánàbí ọmọ sànjú ó di sòrò pé ìgbàgbé ọlọ́ọ̀bà ìgbàlá ṣé anábí ọmọ sànjú bí anábí Yunus alẹ́ ìgbàlá mi ó jẹ́ kó bínú kó láàrin àwọn ọjọ́ rẹ̀ ó padà wá sí ẹni tí ẹja gbélé àtọ́lọ́ba ló tọ́lá padà sí àánú rẹ̀ títí pàbà tó wá yọ kó níbẹ̀. náà ibi tí yá tó wá bẹ̀rẹ̀ lónìí òun náà ni àyà fífi wá ọlọ́ba ló tọ́lá tó fún wa ọdún ilé ìṣe ìfọ́ọ̀lù wọ̀nyí وإن يكاد الذين كفروا ليزلقون جميع أبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين الله بارك لنا إلى النبي وإن كان الذين كفروا ليمسكونك بأبصارهم àwọn kèfèrí wọ́n fẹ́ fi ojú burúkú wọn wọ́n fẹ́ fi léèrè àdébùsọ̀láwà ìṣẹ̀lẹ̀ wọ́n fẹ́ fi fi aburú kan wọ́n fẹ́ fi kóṣù sábà ojú wọn. àbáwá yìí mo fẹ́ fi ó ní ìrìnà nàgà bí àbúrò ìrìn máàná ìyàtúndó nàgà ìgbókùnrin yìí ìyá láwùlà ìfọyàtúwà nàgà wà ìfọyàtúwò ìyá tàmà. àbáwọn ọ̀rọ̀ ń kẹsì wọ́n ní àwọn kẹsìrí ẹ̀dá wọ́n bẹ̀rẹ̀ sí ojú wọn wọ́n bẹ̀rẹ̀ sí síkìní wọ́n bẹ̀rẹ̀ sí kó aburú báyìí àlẹ́ sọ̀rọ̀ láwàlẹ̀ ọ̀sẹ̀ làm látara pé wọ́n pẹ̀sán rẹ̀ látara pé wọ́n bí mọ̀lẹ́ àlẹ́bí sọ̀rọ̀ bá wà lẹ́yìn ọ̀sẹ̀ lẹ́m tí ì bá ti torí ìsọ́ tọ́lọ́ọ̀bà ìgbéra ti sọ̀ tí ì bá ti pé torí àánú ẹ̀ tí ì bá ti pé torí ìyáàbò tọ́lọ́ọ̀bà ìgbéra ti mọ̀lẹ́ àlẹ́bí sọ̀rọ̀ bá wà lẹ́yìn ọ̀sẹ̀ lẹ́m. àbáwá yóò tẹ̀sí wọ́n ní wọ̀bí hálí àyà nínú àyà yìí wọ́n lẹ́rìí wà bẹ́ẹ̀ alà ánàlẹ̀ àyìnà ìsọ̀bátùwá wọ̀tà bí wọn ha ápùn ẹ̀rí wa sọ yìí ẹ ojú sọ yìí ipe tí ojú yẹn kó ṣe kí ni kó báyàn yàtí kábúrò sí ẹ̀ látara ojú náà ẹ ìgbàkan tó ṣe kí ni ó ní tó jẹ́ òdodo tó sì pa látara tó kí ni látara pé ọlọ́ọ̀bà wọ́n fẹ́ẹ̀ sí kí ni wọ́n fẹ́ẹ̀ fi ojú burúkú wọn yìí wọ́n fẹ́ẹ̀ fi wo ìyá àti ìṣòro láwọn àdúgbò sọ́lẹ̀m ẹ̀ láti bá kó àbúrò lọ́mọ sẹ́mi òdì nígbà tí àti ìṣòro láwọn àdúgbò nígbà tí wọ́n gbọ́ sí àti ìṣòro láwọn àdúgbò sọ́lẹ̀m sí kí ni tí wọ́n gbọ́ ìlọ sí ẹgbọ́ àdúrà àmì. nígbà tí wọ́n gbọ́ tán wọ̀yẹ̀kùnjú náà ìnáwó àwọn láti pé kí ni láti pé kí abúrò bá tẹ̀lé sáà nàbí sallallahu alaihi wasallam bóyá kó kú ni bóyá kó má bẹ̀ má ti ṣe má ni bóyá kí láká ìrẹ́ jà rẹ̀ wọn náà láti sọ pé iná wúlò lábẹ́ jùlọ. ọlọ́run àti ìgbẹ́lá wa fún wa létí <clears throat> Naam, ẹ̀rí níbi níbi ayayi yìí, ẹ̀rí pé ọlọ́ọ̀bá àlejọ́lá ó sọ̀rọ̀ nípa ìdí ń jẹ́ àlàáyì. Kí wá ní nǹkan tí wọ́n pè ní àlàáyì? Kò wọ́n ní àfíkọ́tù wọ́n òun ìgbà tí yàn bá ṣe kíni tí bá lọ́pàá ọlọ́run bá rí fi tọ́ka wa nínú Al-Qur'an tó ní kí á wá ìkọ́ ọlọ́run bá rí kí ní wọ́n ní sharri hasidin idha hasad inú àwọn tọ́lọ̀ bá rí ní ká wá ìkọ́ ni kó bẹ́ẹ̀ wọ́n ní ọlọ́run bá rí nítorí pé ẹni tí wọ́n pè ní ẹ̀gà ẹlẹ́gàn òun náà ni ẹni tó jẹ́ pé ìrìnra <clears throat> kan orí tọ́lọ̀ ọba àdìgbà láti fún ọmọ làkejì rẹ̀ kó ìyẹn bọ́ lọ́wọ́ rẹ̀ òun náà ni so ọlọ́ọ̀bà àdìgbà láti wá pè wá lọ sínú alukur'an ibi ẹni tó jẹ́ olójúwú ó kó sábẹ́ ẹ̀ńtà tó ní ẹlẹ́gàn nítorí pé àwọn fún àjẹ́kọ́ yíwa pé lẹ́yìnká kúlù àdínín àdínàn lẹ́yìnká gbogbo ẹlẹ́gàn wọn náà làá máa ń sekínì ìdí wọn náà ní olójúwú ẹ̀ fọlámà gánà alhásílù àhábùnmí àárín gánà ìsìádàtú tó gbàtọ́ tó wá jẹ́ pé ẹlẹ́gà nídìí òun tóbi ẹ̀gà ó fẹ́ inú rẹ̀ náà ní ojú wà tó gbàtọ́ lọ́wọ́ balẹ̀ pé láti wá ní káwọn ìtọ́kù níbi ẹ̀gà ohun ajẹ́kó ti dékíní ó ti kó olójúgbú ó ti kó òun náà nínú ni àfáwa Ibn al-Qayyim alayhi rahmatullah nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àlàáyé wọ́n ní híyà siham wọ́n ní bí iná kókọ̀ rẹ̀ ni kínákò ní tiham ọrùn ọ̀pá wọ́n ní ọrùn ọ̀pá ní tó jẹ́ pé dákùrùdù <clears throat> ní nafsi alhasib alhari walhari tó jẹ́ pé ọ̀pá yìí yóò jáde láti inú ẹ̀mí inú ẹ̀mí ẹni tí ń sekínì ẹni tí ń pẹ̀gànyà àbí inú ẹ̀mí ẹni tó jẹ́ olójú wúyì náà wàlmàṣúd wàlmàṣúd yóò wá lọ bá ẹni tí wọ́n pẹ̀dàn tó sí ìbúhú tààrọ́ta wọ̀tọ̀ sí ìhú tààrọ̀ wọ́n nígbà míì kì ní yóò bá tí ọba yẹn bá jáde láti ní ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ sí yóò ti kí yóò bá ẹni tí ó fi tó pẹ̀dàn rẹ̀ yìí wọ́n nígbà míì sì ní wọ́n ní kò ní bá fàyìntàn lọ́bàjọ́ hàlẹ́ ọ̀nà wọ́n ní wẹ́ni báyẹ̀ wọ́n ní fàyí sọ́dà fásitì masrufan láàrín kọ́yà tààrẹ asàràfì tó wáyé pé ọfà yìí bá lọ lè báyà tó jẹ́ pé kò sí kò tẹ́kàn lára yẹn kò sí ìdáàbòbò kankan lára rẹ̀ wọ́n ní yóò ọfà yẹn yóò ṣe kí ni yóò gba ẹ̀ tọ̀hún yóò sì lè pa lára rẹ̀ àwa bá ẹlòmíín gbà míì ẹ́ ó lè ba ó mọ̀ lálàáfíà mẹ́tí lálàáfíà tẹ́lẹ̀ ó lè fa ẹlòmíì kó jẹ́ pé orin orin kan bẹ tọ́nà ọba àlejò láti fún orin ó sì kíni orin ó sì parẹ́ kọ́dà ó lè fa ẹlòmíì ìgbà tó jẹ́ pé yóò sì kíni yóò sì jáde láyé so àmọ́ <clears throat> wọ́n ní tó bá jẹ́ pé kíni tó bá yẹ pé ó bá wá bá ẹ́ ó bá ìṣọ́ra lára àyàn so irú eléyìn ọfà tí wọ́n tà yìí kò ní ṣe kíni kò ní nípa lára àyàn ó dàbí gbàgbé pé ẹni tó wá tapà máa ní tó wá wọ ẹ̀wù ni ẹ̀ tọ́fà wọn bá bá bí ẹni yẹn kí ló dé yóò ta padà ni. so tí ń túmọ̀ yìí pé ẹ̀fọ́ tá à ń pèlè ojúbú yìí ọ̀pá ni ṣùgbọ́n kì í ṣe physical ẹ̀ ìsọ̀pá tó wà physical ìsọ̀pá ọ̀wà tá a fojú rí báyìí ọ̀pá ìfojú rí ni. anábì sallallahu alaihi wasallam nínú hadithi alimamu ahmad tí wọ́n gbà wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alimamu kéèdèlé àwọn àgbà hadithi yẹn wá nínú hadithi asma bintu umayi bintu umayi radiyallahu anha wọ́n sọ bá nàbí sallallahu alayhi wa sallam pé inna bani jaafar tusibuhum al-ayn ti àwọn ọmọ jaafar jaafar tó kú sójú Ja'far tí wọ́n kọ́ ànábì ní bun Abi Talib kọ́sìn ànábì sallallahu alaihi wasallam tó kú sójú ogun àtúnwò bí tọ̀rọ̀ náà yìí ó wá sọ́bà ànábì sallallahu alaihi wasallam pé àwọn ọmọ yìí ó dà pé ojú ogun dààmú wa o afẹ́nà dẹ́rẹ́sì ìdààmú ìjà lè ṣe rúkẹ́yà fún wa ẹ̀yìn anabi wa sọmbẹ pé falawutana seikun sáábì kọlùkọdàrú anabi tó ẹgbẹ nǹkan sáńbẹ tó lè gbáwájú kádàrá ni tó bá jẹ pé nǹkan sáńbẹ tí ó gbáwá tó lè gbáwájú kádàrá ni anabi ní làzábà kọjú wòlá ayé ojú búyì kò bá ti kí ni kò bá lè gba kò bá gba wájú kádàrá ni níbi tí ó ní ìfẹ́ sì tó tòbọ́n ṣe ní láàánú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò máa burúkú bẹ́ẹ̀ lójú búyì wọn ò sì máa ní wọn ò sí mọ́ àwọn kí ni nǹkan tí èèmọ̀ fi ṣe kí ni tí èèmọ̀ fi dáàbò bo ara ẹni lára rẹ̀ tó ojú bú yìí anábì sallallahu alaihi wasallam anábì sọ nínú hadithu mi anábì ní al-aynu haqqun anábì ní ojú bú tẹ́ rí yìí o anábì ní nǹkan tó rí yìí o nǹkan tó rí ó dẹ̀ máa ṣẹlẹ̀ so kọ́lá inú àdìsí mi anábì sallallahu alaihi wasallam anábì ní tó lè fi lù rọ́jù lálùkọ́bùrọ̀ wọ́n tó lè fi lù lè jámà lálùkìdìrọ̀ anábì níbi tó jùmú ìlágbára dé a máa mú a máa sí kíni a máa sìyàn bọnu sàárè ojúbú yóò sì jẹ́ kí yóò dérò nù sàárè wọ́n tó lè fi lù jámà lálùkìdìrọ̀ yóò sì jẹ́ kí ràǹkún yóò dérò nù sàárè di èrò nù sàárè yóò sì sọ ọmọ di èrò nù afáwà al-Qurtubi alayhi rahmatullah ibi kẹsìrò ayà yìí àwọn ń sọ̀rọ̀ nípa ojúgbó yìí wọ́n láwọn kan bẹ nínú àwọn lárúbáwá tó jẹ́ pé àwọn tó specialize ń bí ojúgbó yìí tó ní kó jẹ́ pé nǹkan tá à ń pè lójúgbó yìí ẹni tó wà lára rẹ̀ gan lè máma ó ni pé tó ti appreciate ìkankan tó bá ti fẹ́ appreciate yẹ tí ó ṣàdúrà fún nǹkan yẹn nǹkan ẹbẹ̀rẹ̀ sí kíni ẹbẹ̀rẹ̀ sí bàjẹ́ tó bá jẹ́ pé ẹnìkan ló lẹ́wà wà ní àà ọmọ rẹ̀ wá ó so ẹni ẹni mọ́mọ̀ gan yóò sì gẹ̀ẹ́ kíni yóò sì àpadà yóò nǹkan aburú sọ̀rọ̀ sí rẹ̀ tẹ́ni tó bá lẹ́nìkan lórí ọmọ kékeré kan ní sí pé àà ọmọ yẹn ló ti dàgbà tó báyìí àà ọlọ́mọ ọmọ fọwọ́lọ́mọ o àà nice so kíníkan ó lè gbé ayé mo yóò bá bẹ̀rẹ̀ sí máa rí ọmọ ọmọ bá máa yóò bá máa yàgbẹ́ so àwọn ọ̀nà àìnú máa gbà àgbà àwọn míì wọn bẹ tó jẹ́ pé wọ́n mọ̀ yìí táwọn ní àìnú yẹn gan àwọn náà ti fura pé tọ́ba ti fi nǹkan báyìí nǹkan báyìí máa ṣẹlẹ̀ wọ́n wàá mọ̀ mọ̀ wọ́n wàá máa ṣe kíni wọ́n wàá fi jàmbá àbáwá àlùkòtò bí wọ́n ní nínú lọ́dún àwọn kùrẹ́yì àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n ní sọ́bá rí ràkúnmí láńlá àbímọ̀dú láńlá tí ń kọjá lọ tó bá kọjá lọ ó wà sọ fọ́mọ pé lọlẹ̀ mú abọ́ ẹ́n abọ́ta àti ra kò sì mówó á jẹ ràkúnmí lónìí tòbí yóò ṣe yóò kà sọ fẹ́ tó ní ràkúnmí pé áà àwọn ràkúnmí rẹ̀ yìí já o ó ní wọ́n ti pọ́pọ́pọ́ yìí ó rí ké wọn yóò kàn sọ àwọn ọ̀rọ̀ tó nígbà tí wà lùdí báyìí dé ẹ̀ka rí pé ìtàn rẹ̀ àwọn ràkúnmí kọ̀ọ̀kan ni wọ́n bá pa ràkúnmí yóò sì jẹ so àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n á máa ṣe kíni wọ́n á máa ṣe aburú bẹ́ẹ̀ kọ́dà nínú ṣẹ̀ríà Islam tá a bá mọ ẹni tí ó rí báwọn ẹ́ níbi tá a bá ti ń lo òfin ṣẹ̀ríà Islam irú ẹni báwọn nísìnyí house arrest ni ó ṣe fún wọn ò ní jọ máa jáde wọ́n máa provide tí o máa jọ gọ́ọ̀mẹ̀ntì náà máa provide tí ó máa jẹ fún ya ìwà ní jáde kí ni wàá jẹ fún máa wọ̀ ní ìtò àbúrúgbò dálẹ̀ ta ẹ́ <laughs> gọ́ọ̀mẹ́ntì ó máa fún ní tí ó máa jẹ́ máa fún ní tí ó máa mú nítorí pé tó bá ní nǹkan tí nǹkan yẹn bá di àpèjì sí báyìí ẹ̀ẹ́n tí ò bá ti sàdó àti nǹkan yẹn báyìí wà á ti sàyọ́ máa bàjẹ́ ni gbogbo tó bá ti yẹ dáadáa ni ẹ̀ẹ́n kò wá sí ọ̀nà tí nǹkan yóò lè gbà ṣe tààfíìl ibi tó wá ga jù náà tààfíìl rẹ̀ ni pé ó lè gbẹ̀mí lọ́rùn yàtọ̀ ó lè gbẹ̀mí lọ́rùn yàtọ̀ so ẹ wá rí bàtà rẹ̀ sọ̀rọ̀ àwọn ọ̀lẹ́sọ̀lá tánàbí jẹ́ kó yẹ wa pé ojú kú yóò anábì ní nǹkan tí ń bẹ ní nǹkan tí ń máa ṣẹlẹ̀ ní. àwọn mi wá lo advantage yẹn láti tú àlàyé yìí sí àjẹ́ ní àwùjọ wa tá a wà yìí. bẹ́ẹ̀ ni nǹkan tá ń pè ní àjẹ́ òun náà ni àwọn tó jẹ́ pé kí ni àwọn tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ṣàyàfíìmù pẹ̀lú àwọn ẹ̀mí òkùnkùn. wọ́n ní club pẹ̀lú àwọn àjẹ́ pẹ̀lú àwọn eh, àwọn àlìjànnú ṣàyàfín ló jẹ́ pé pẹ̀lú agbára àwọn ṣàyàfín yìí òun náà ni wọ́n ń lò náà fi ń ṣe kíni òun náà ni wọ́n fi ń fi aburú sí àwọn èèyàn kama fẹ́ fi aburú kanyà nínú àlàáfíà ara ẹ eh, nítorí pé wọ́n ti jọ sí kíni wọ́n jọ ń ti kọ̀kọ̀ láti ẹ̀nu ẹlòmíràn ní àjẹ funfun làjẹ tó ẹ eh, ọmọ mi ń jìfẹ́ ìdí òwe bí àtàkì ya nítorí àwọn ọmọ àwọn náà ló ń tẹ́kẹ́ ní òun náà ló ń lọ òun ò kankan bá àwọn ọmọ òun aburú náà náà nítorí pé ẹgbẹ́ tó lọ lè wọ̀ ẹ ọ̀dọ̀ ta ló wà náà lọ́wọ́ ọ̀dọ̀ lónìí irú àwọn aláburú ó lè má ìwà burú so àmọ́ nǹkan táwọn a máa blame òun fún òun náà ni pé ẹ̀kọ́ tó yẹ kí ojú wa náà ni ibi tá a bá ti rí nǹkan tí nǹkan yẹn bá dáa ẹ̀yìn àá máa ṣàdúrà sí nǹkan yẹn ni a ẹ̀sẹ̀ ara mọ́tò yìí ni masha allah barakallahu fiha ẹ̀sìn báwọn èèyàn ti dé gíní èèyàn ti ti ojú bú èèyàn ti ti dáa nǹkó lára rẹ̀

tó bá ti máṣá allah àbúrò tó bára allah bí sí òyìnbó eléyìí nínú àwọn kẹtẹ ẹ̀mọ́ fi ṣe kíni tí ẹ̀mọ́ fi ṣe àbúdá mi. àwọn tó máa ń mọrí ìkíní yìí nílẹ̀ la àwọn lárúbáwá tó bá ti kíní kan hàn pé à mo zẹra kí n tó bá ní àkíní yóò ní kúlù máṣá allah yóò tún wọ́n létí ní pé sọ pé máṣá allah wọ́n yẹ fóònù lọ́wọ́ wọ́n yẹ fóònù lánàá ẹ́ tó ní wọ́n àwọn eléyìí ní ti báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí àmọ́ lọ́dọ̀ wa títí ń ṣe sábà bí aburú lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéékèèké ẹ̀dẹ̀ bá ń kú ẹ̀ka rí pé àmà nǹkan tí ń dé náà ní kí yíwó dé wa káwọn èèyàn máa àwọn ọmọ ẹni pàdé ìyá kan ṣe ọmọ rẹ ní ń ah, dé ó ìyá ẹnikọ́lọ̀ ọmọ lálùbáríkà so ẹ́kà ń bí àwàdà fún ìyá ẹni pé ìyá ẹnikọ́lọ̀ ọmọ lálùbáríkà so èyí ó sọ tí gbogbo àwọn kẹ yìí wà láì jọdọ́ ẹgbẹ́ yẹn mẹ́ni tó jẹ́ pé ẹ kọ́dà inú ìwáyà mi bóyá padà débẹ̀ sára jù sọ̀lá wà lọ́sọ́lá sọ pé ọ̀pọ̀lọpọ̀ ikú tí máa sábà ṣẹlẹ̀ ẹ ojú ogun máa sábà sí kíni oní máa sí okùnfà ọ̀pọ̀lọpọ̀ ọkùn anábi sallallahu alaihi wasallam nínú hadithu abdullahi ibn abbas radiyallahu anhuma anábi sallallahu alaihi wasallam anábi ní al'ainu haqqun anábi ní ojú ogun tẹ́ríun anábi ní orí liu kana shay'un sabiqal qadari làzábà kọ́tì òhùlẹ̀ àyè anábì tó ayé pé nǹkan kan máa ń bẹ tó lè gbá ju kádàrá ni anábì ní ojú ibú yóò ṣe kíni yóò gbà wájú ẹ̀ wàyí dà sọ bẹ́ẹ̀lì tó ń fàtìsì anábì tó máa ti wá sílè lọ́wọ́ yín yàrá tó máa fura sí ọ pé tù rẹ ní ojú bí ìfìtẹ̀lẹ̀ sẹ́ni ẹ tó máa bí ọ pé kó ṣe ìfìtìsáà ẹ á padà débẹ̀ pé bóòlù ẹ̀ ń ṣe máa ń ṣe tá a bá fura sí pé tù ẹ nìyí bẹ́yà ń gbà dé pé àjẹ́tí lánàá àbí bí ọba tí máa kòwé ọmọ gbóló ní wọ́n ní tánà tí wọ́n bá jẹ́ àdánù fún ọmọ jẹ́ bẹ́yà wọ́n wá fi jẹ́bi ẹ̀sán wọlé báyìí pé kò bá gbà kò bá ti gbádùn má ọwọ́ òfin alágbájá yìí òun ló ṣe kí ni òun ló fi lọ́wọ́ àtàkì àìnù ẹ̀ lọ́wọ́ àtàkì ni tòtọ́ bá ti wá fi ọba àwọn mọ́sílẹ̀ baras alágbèdè fáyidà sọ́sílì kan sábà ní owó ẹ̀ fáyidà ìlú wẹ̀ ẹ̀ ó dọ́nà ọ̀sán inú hadithu méjì hadithu àdáàlùmùn hunayi ìkanú àwọn tàbí ànábì ni dáàlùmùn hunayi ni ó ń wẹ̀ ibidi ni wọ́n wẹ̀ amir bin rabi'a ìkanú àwọn tàbí náà ni turkọ̀ rẹ̀ jẹ́ amir bin rabi'a ara bó ti wá rí ara rẹ̀ yìí ó wá ní làmàrà làmàrọ̀ kàlíyàwómi wàdà jíjà mọ̀kàtà ó ní à ah, òun ò rí ẹwà kan tó ẹwà tó ń rí lónìí kọ́dà flesh ẹ̀ẹ́dínágbókọ rẹ̀ ara ẹni tó jẹ́ pé kí ni obìnrin tó jẹ́ bájí lẹ́nì kò sí ìfọ́kàn rí ààkò ah, rẹwà tó ara tó ń lónìí ẹgbà tó ń rẹ̀ bàbá ìlàjìdá àìlábàkọ̀bí kò kọ́ báyìí pé bó ṣe di pé sáàlù ló nàfẹ́ lẹ́yìn bó ṣe ṣubú lulẹ̀ mi ó wá wà nǹkan ṣe ó wá gbádùn mọ́ àwọn àti lọ́dọ̀ àbẹ̀yẹ sọ̀rọ̀ wà wàlẹ̀ ọ̀sálàm ẹ̀ fún náà àtàkì dákun gbà wá sáàlù ló ti ṣe kí ni olówó lulẹ̀ yìí àlejò wa ni máa ń tẹ́tẹ́ himona bíi ìdáná ti kọ́ béèrè ni tani tani suspect tani suspect ẹ̀wọ̀n àwọn ọlọ́pàá wọlé wọn wí nù <laughs> wọ́n lè rára ẹ̀ tálẹ̀ fúrásí anábì abẹ́rẹ́ tó máa tẹ̀tẹ̀ ìmọ̀ nàbí tálẹ̀ fúrásí gan tálẹ̀ fúrásí pé nǹkan yẹn ó tọwọ́ ìfẹ́lẹ̀ ọdún Amir bin Rabi'a wọ́n sọ fún anábì sallallahu alaihi wasallam pé Amir bin Rabi'a aláfúrásí òun nítorí pé òun náà ló kọjá tó rí tó ti ṣe kíni tó ti àfijẹ́ ìjà ara rẹ̀ mọ̀ àdẹ́wà wọ̀ anábì wa ní àlàmà àlàmà yaqtulu ahadukum akhahu lórí kíni lórí kí lẹ́nu kọ̀ọ̀kan yí jẹ́ fa ọmọ ìyá rẹ̀ lédé ní kí ni wípé ìjọba tí ẹ fẹ́ fọmọ ìyá rẹ̀ sí anábì sallallahu alaihi wasallam anábì wá ṣe kíni kí láàrín wá ṣe anábì wá ní idha ra'a ahadukum min akhihi ma yu'jibuhu anábì wípé ẹnì kọ̀ọ̀kan nù yí tó bá fi lé rí ìkẹ́ kan lára ọmọ ìyá rẹ̀ tí nǹkan yẹn kíni tí nǹkan yẹn ṣe lójú lọ́yìn nǹkan yẹn àfi ìfi ọ yẹ́ ìdòwò lẹ́wọ́ fi gbọ́dọ̀ kà yà àtàdúrà fún solution tó o bá ṣe yìí kìíní kan tó jẹ́ pé ó ṣe kíni ó dáa ẹ ó gba rìsọ́ọ̀tì nísìnyí ó wá ṣe wáyẹ́tì ó wá ṣe ó wá ṣe kíni ó wá fa ogun ẹ lọ ebi ebi ebi lọ́sẹ̀ wá ṣe lọ́sẹ̀ yìí máa dá o à fọlọ́ngbà dára ti ń ṣe bí mo sá àkójọ ó sá wá sọ ogun ẹ ó bá tán tòmójú àwọn oníṣẹ́ orí méjì tó ti wá ní ó lè mọ́ra ti ń yóò wá wá diligence àwọn yóò máa sọ pé à ah, adúgbò mẹ́ ṣe láṣẹ́ tó ẹmọ ara àwọn mẹ́sẹ̀ pé cc ẹsẹ̀ káyé ẹsẹ̀ kọrún ẹ òun ló kójọ cc sí kìíní kan yóò sì wọ́ yóò sì láti yóò sì bá lọ ẹ máa ah, ọmọ tó yẹ bẹ́ẹ̀ pé wá anábìnrin kí ni lérí kí ni lẹ́fẹ́ sí púpọ̀ nígbàtí ẹ bá ti rí kiri kan kẹrì pé ẹ apírísíètì nǹkan yẹn ẹ nǹkan yẹn ẹ láìkì nǹkan yẹn láàárọ̀ màá yá yín ẹ ànábìtọ̀lá wà lóò sálàmù nígbà ẹsẹ̀ kìíní ànábì ní ẹ̀sọ́ àdúrà fún ẹ tọrọ àlùbáríkà fún fún màdá á bì máa ànábì wa ní ẹ lọ gómi wa ànábì wa ní ẹ gómi wa nígbà wọn gómi wa fàámà àmì rọ ayẹtọ̀ wájọ á wẹ̀yẹsìlá wájà wú wẹ̀yẹdẹ́yìí إلى إلى المرفقين والقبتين وداخل إزاره النبي صلى الله عليه وسلم أنا يواني في عام الواحد أقول بوا أنا يواني سبلا أنا بني موجوه أبوجو أفوار كجيجي أنا بني كفو أو لا تبي أو أو تبي كني تبي ناو النبي صلى الله عليه وسلم أنا بني كفو كني كفو إيه كوين ركبة لا تيكون كفو ديله كنوا أبوكان anábì wa ní kó bọ́ sọ ẹ òdì inú aṣọ rẹ̀ anábì rẹ̀ nínú sínú aṣọ yẹn so kí ni anábì wa ṣe anábì wa ní sálọ lé kíkíni anábì wa ní kó dà lé ẹ anábì ní kó dà lé àmì ẹ sáà ló yìí anábì rẹ̀ lé lérí. àwọn so látara bẹ́ẹ̀ ara rẹ̀ ṣe kíni ara rẹ̀ sì yá ẹ̀yìn so èyí wọ́n máa wá ń ṣẹlẹ̀ ńgbà míì tó jẹ́ pé gíní tó jẹ́ pé àti ẹ̀ ní màá gan àní lọ sí gíní àní lọ sí nǹkan ẹ̀kí wá wáyé ni òun náà ni irú solution báyìí gẹ́gẹ́ bí àdébí tó bá wà gẹ́gẹ́ bí àdébí tó sọ nígbà tí ó tẹ̀ sí àmì dáhìn nínú hadith mi عليه النبي صلى الله عليه وسلم أبي سعيد الخدري رضي الله عنه أني كان رسول الله صلى الله عليه وسلم يتعوذ من أعين الجان وأعين الإنس أني النبي صلى الله عليه وسلم أنا جاء ما وايضا كوني دي أجوب إياه أتجوال جنو أتجنو أتيان أنا لولو seven wá sí láàrín jọ̀nú ẹ̀yà tó bá lójú tó pàdé ẹ̀yí tó ní àgbéyà ah, ó lọ àyàn tó wá ní kọ́ póló ti wá pé so o ló pàdé jẹ́ pé kíni èyàn máa jẹun tẹ́lẹ̀ kíni èyàn máa jẹun tẹ́lẹ̀ fún ni má dúró sí ìgbà tẹ́nìkan wọ̀ ọ́ pẹ̀lú ojúbú wọ́n gẹ́gẹ́ fún ààrẹ ti ní bulletproof eh, lára bulletproof kò ní ẹ̀wùn tí wọ́n sọ ti wọ̀ sára sọ́ra nígbà tí ẹni tó mọ̀ dáa ẹni tó mọ̀ ní tí ọkọ̀ àyẹ́ bá ṣe kíni tó bá jáde wá kó lè ṣe kíni kó lè ní nǹkan tí ó ṣe kíni yóò fi dáa padà ó ní ànábì sallallahu alaihi wasallam ànábì àmà ṣe kíni ànábì àmà wá sọ kó lè lè dùbú ó ní al-mu'awwidhatan nígbà tí kúrò àwùjọ àbí falak àti kúrò àwùjọ àbí náà tó wá sọ kalẹ̀ bẹ̀rẹ̀ méjèèjì ẹ́ wàtàrọ̀ dá máa ṣe wà so kúlọ̀ ọdún bá bí falak kúlọ̀ ọdún bá bí náà wọ́la náà sọ̀rọ̀ àwọn ìsọ́lám a máa fi wà so ó túnmọ̀ fún wa pé eléyìí tàbá lọ lè wo náà àwọn algára náà sọ̀rọ̀ àwọn ìsọ́lám lẹ́yìn kúlọ̀ ọdún bá bí náà ó wà bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ó wà nínú àgbáàrù sọ́bà wà àgbáàrù mẹ́ta ó wà ní àwọn ìrántí sáà nípa sallallahu alaihi wasallam ká máa ṣe láàárọ̀ ẹ̀ ká sì máa ṣe ní ìrọ̀lẹ́ ẹ̀mẹ́lò ló máa ogun sáà pẹ̀ ẹ̀mẹ́lò ní ṣe ó jẹ́ pé oore tó wà ń bẹ̀ ẹ̀ oore tó ni ó ti dáàbò bọ́ kúrò níbi kíni kúrò níbi àbúrú ó tó sí bẹ́ẹ̀ tòwélé yìí olóòpè wá lọ sí bí àkéèsí táwọn afáàdú máa ń sọ fún wa nípa àwọn tí máa ya fọ́tò àwọn tí máa ya fọ́tò ojú wa máa ń ṣẹlẹ̀ síyàn látara fọ́tò náà ẹlòmí yóò ya fọ́tò ara rẹ̀ yóò gbé sórí Facebook yóò ya fọ́tò fámìlì rẹ̀ yóò gbé sórí Facebook àti ìyàwó àtàwọn ọmọ àtòun náà wọ́n kàǹkó ẹ̀sìn máa ń pé èèyàn kì í fọ́tò àbí kó ya fọ́tò ní ìrísí tó dáa gan ẹ̀dọ́ abẹ́ ya fọ́tò yẹ́ láàrín lórí ẹ̀ mọ́sí ya o ẹjẹ́ yọ kí ní kò nílẹ̀ ẹgbẹ̀rún mìíràn ẹjẹ́ tẹ́kì dàmí dáadáa yóò tún tẹ́kì ní yóò tọ́jú yóò tọ́ gbogbo ẹ̀ tí ó fi rẹwà jù ní gbogbo ẹ̀ tó bá rí tí ò ní títí ayẹ̀ kan ní ẹgbẹ̀ wá ya fọ́tò wọn ó di wì lérí Facebook ó di wì lérí Instagram yóò fi síbẹ̀ àwọn yóò máa wá rí

ojúbó se kí ni ojúbó sẹ́sì tójú wá wọ́bẹ̀ ní kí ni ọmọ wá fi ògùn ọmọ tó kí ni ọmọ tó wọ náà so ìwásọ́tà wa máa wá sọ́kò ní aburú yìí àwọn ọ̀sán ń bẹ tó jẹ́ pé ìhànàlá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé anábìsọ̀ wà wà lẹ́wọ̀ gbogbo àwa ń tiwa àtúkì àwádìí àwádá ti kárí sàdúrà fúnra wa pò wá làwọn ọmọ wa ẹlòmí ò mọ̀ fi justify à ń so nǹkan mọ́mọ lọ́wọ́ à ń so nǹkan mọ́mọ lọ́rùn ọmọ tí ò tí ìgbà bó la ti rí ọmọ wá sọ fún yóò wá fi kíni yóò wá mú kíni bí ilẹ̀kẹ̀ wọ́n ní wọ́n ní fúnfún ká wọ́n so mọ́mọ lọ́rùn ẹ́ irú eléyìí nísìnyí àti wálà ni àbí àtàmá ìdí Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní man allaqa tamima fala atamma Allahu lahu ẹ́ Ànábì sallallahu alaihi wasallam ní ẹni tí máa ń lo oúnjẹ àbí àwọn kan tó ń so pápá tábí wá sọ́hun Ànábì ní ọmọ ọba àlejò ọlọ́run ní ṣegíní oníjọ́rọ̀ rí pé ọ̀rọ̀ alámọ̀rí yóò ní ṣegíní wọ́n lára nàbí sọ̀lá àwàjọ sọ́lá wọ́n lẹ́nìkan sọ kílẹ̀ kamara wọ́n ní àlọ́bì ní na lẹ́yìn a ìwà àhìnà ẹ tó fi sọ kí ni mara ni pé ìmọ̀ jẹ́ kí òun ní agbára pé tó pé egun ẹ̀ òun àrùn kan tó jẹ́ pé ó máa ń ẹ àlọ́bì sọ̀lá sọ́lá ní yọ kó lára tó bá fi kú sí kí ìbá ń bẹ lára rẹ ní tí kìíní bá gbìlò kú tí ó kú tí kìíní ìdẹ́lára rẹ̀ tó ti gbé òní fún ọlágbára ànábì ní òdíjẹ́rì ẹ wá wà ìdírísì ìgbàdá ti kìíní ẹlòmíì ìdówó ti sọmọ tí ẹ kìí ṣe ìmúbébù ẹ gbàgbé ìmúbébù bẹ pámánẹ́ǹtì bẹ ẹwọ máka táwọn akẹ́kọ̀ọ́ sọ oníṣẹ́ ìmúbébù máka pámánẹ́ǹtì máka irú àwọn ìdó ṣe kìíní tó fi kọ́ lọ́rùn ìmúbébù ni bá a ṣe sọ ìrísìn tó bá ti yé báwọn ìrísìn yóò kàn yọ lọ́rùn yóò sọ ọ́nù Báwọn ìlú ní ṣe kí ni, àwọn ìlú ti permanent gbẹ́rẹ́, ó sì gbẹ́rẹ́ bí ọmọ lérí, ọmọ kéèkéé ọmọlọ́mọ ọmọ wà máa ké, yóò wà ní jẹ́ òṣèkó lè já fún náà láti sá farabalẹ̀, ìṣẹ́ náà láti àkà burúkú ọ. Ó sì mí sí èjìká, erigungun erigun jọ́ǹtì ara, erigun gbẹ́rẹ́ níbẹ̀, ó sì mí sí èjìká, ìmí wọ́n sì yíká ọrùn ẹ́ wọ́n ṣe yíò wọ́n ṣe pé ìdáhùn ti sọ́run bá orí tìí ẹ́ àyí pinnu náà bá yí ọlọ́run níbi yóò mọ̀ yí báyìí kò ní ṣe gíní ọrùn oníká ẹ́ nítorí pé ó ti ṣe òkígbẹ́ ẹ̀rí gbogbo ọ̀nà ní àwọn èèyàn wà tó yá àbáàbẹ́ jáde láyé rẹ̀ ó ti ṣòkígbẹ́ ẹ́ ó sayẹta pé àtẹ́bá ah, yìí bàbá ti ta ní

àìmọye àwọn alágbèrú ẹ́n nígbàtí kú dé ìsọ fún gbígbé àgbérú ẹ́n tó nígbàtí kú dé ó lọ náà ni ogbà àwọn ìtọ́jú wá ṣeun nìsí àwọn ẹbọ tó fi ṣeun tó fi ṣàgbérú àwọn ẹbọ tó fi ṣe tó fi ṣayẹta àwọn ẹbọ tó fi ṣe tó fi ṣe iná gbórúkọ rẹ̀ ẹ́n ẹ̀ẹ́ òkígbẹ́ ogbà àwọn ẹbọ nìsí yóò lọ jẹjẹ lọ́wọ́ àwọn èèyàn wá mọ̀ pé àbí wọ́n sì ń ṣe ìgbà táwọn ọmọ àbí wọn ò sì fẹ́ mọ̀ ife gbogbo dáàbí wá ìsọ́ kó o níbi abúrúwá sí kó mọ̀ tó kó pọ̀ tó gbogbo ẹ̀ pápátá lọ́nà ti sàlàyé fún wa náà láti sàlàyé fún wa sallallahu alaihi wasallam àwọn ẹ̀bí wa ní sọ̀rọ̀ sáà ní ọdí àà ẹmọ́ta àwọn olóǹfà àwọn tó máa sọ pé kò sí gíní gbogbo ẹ̀wọ́n kò ẹ́ irú ẹni bẹ́ẹ̀ ó dájú pé kò sí kíni ó dájú pé kí wò yé ni ogun bẹ̀ ẹ́ ogun abẹ́nugọ̀ngọ̀ ń bẹ àṣàjí ń bẹ pẹtupẹtu ń bẹ mayehun àbí mayehun ń bẹ àfẹ́ẹ̀rí ń bẹ gbẹ́mídélé gbogbo ẹ̀ pátápátá òun náà ní àgbẹ̀mílẹ̀ náà bẹ́ẹ̀ tí ó kọ́ tó bá ti pọ́ kíníkan gìjà báyìí yóò kà bá ẹnu lérí yóò kà máa lẹ́rìn pé ẹ̀tọ́ bẹ́ẹ̀ àtìgbẹ́ lómi ń gbà mí ọkọ̀ kan sí nítorí pé kìíní yẹn ó wà sensitive tó bá ti gbọ́ gìrìgìrì báyìí òun bẹ́ẹ̀ mọ̀ pé bóyá ọkọ̀ jáàmù àbí kò jáàmù tó fi ọ ni àìmọye lómi ṣe pé ọkọ̀ gbọ́ gìrì báyìí ó gbé báyìí tẹnu kíni tẹnu tẹ́là tẹ́là bá kílíà rẹ̀ ẹ́ gbé fi ti padà mú ẹ́ àbí ní odò ọgbẹ̀ báyìí ló lè jù sí ní odò rí kò sì máa ọkọ̀ tó ti wá gbé kú òun tó ṣe gìrì láì bírékì padà dúó ó kálù kan lọ́gbẹ́ àlàmbìrìlá alábájáde so gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ aburú bẹ́ẹ̀ àmọ́ táwa sọ ní pé kò dáa a sọ pé kò ní kò ní kíni kò ní ìfẹ́ wọ́n lè sáyẹn wọ́n lè mẹ́rin pàrọ̀ kó olùyẹ̀kọ́ máa yíra mọ́lẹ́nà ó sì máa wá tọ́ ìbánìjẹ̀nú ni a sọ pé kò tẹ̀ kò ní ṣẹlẹ̀ àmọ́ kò dáa ṣe dáadáa ni aburú ni nítorí pé àlìjẹ̀nú ni ipasẹ̀ àlìjẹ̀nú ni wọ́n lò tàbí ṣerú kọ̀ọ̀bá yìí anábì sallallahu alaihi wasallam tẹ́bí wọ́n sí àtàrísà anábì sallallahu alaihi wasallam wọ́n sàtẹ́ anábì yóò dìnà wọ́n sàtẹ́ anábì sallallahu alaihi wasallam wọ́n mú ilé anábì sallallahu alaihi wasallam wọ́n sì kìí máa wọn kílé òkun kan wọ́n sì lọ́dẹ̀ sọ sí kànga kan kànga àbára tó ti pẹ́kì òtí tí ò ti lò má ọlọ́sọ sílẹ̀ ìbílù amọ̀lẹ́kà méjì kan lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam anábì sùn àmọ́ kò sùn lọ ìkejì ẹni tó wá ń sọ fèsì wọ́n tẹ̀ pẹ́ta ló sàtì ó ní làbídù ní làbídù ọ̀kan àwọn bèbè rí ní orúkọ sára ní sọ̀lá àwàlẹ̀ sọ̀lá ọ̀nà ẹgbẹ́ ló wá ṣe sí wọ́n lábẹ́ àpáta kan ni àtànàbí wa àdánì ti gbọ́dọ̀ sọ òun náà ní kúlà olùgbà bíi falaki àti kúlà olùgbà bíi nẹ́ẹ̀sì olóòtú kàlífà náà sọ̀lá àwàlẹ̀ sọ̀lá lọ́wọ́ wá ní kẹwàá sí bẹ́rẹ́ olóòtú kúlà olùgbà bíi falaki kúlà olùgbà bíi nẹ́ẹ̀sì olóyìn òtó nítorí tó ànábì bóòlù sí adé tó wọ so nǹkan yẹn lànàbí wá lò tó fi tẹ́kíní tó fi rí ìwòsàn kò ní àbúrú ẹ̀ lànàbí wá fi kalẹ̀ fáwà náà nẹ́bí òfin pamọ́ yẹ́ ṣe nǹkan pé látàlíkà bá ti ríka tí a ìmújúwọ́ rẹ̀ fún yí tó bá ti rí pé ìmújúwọ́ rẹ̀ fún yí ẹmọ̀ pé kíní ẹmọ̀ pé tèkọ́nì ẹbùrí tó gbé alẹ́bìjúwọ́ rẹ̀ fún wa náà alẹ́bìsọ̀rọ̀ súra ìwà súra tẹ́jì wá sọ kàrífà ànábì sallallahu alaihi wasallam ànábì tẹ́jì wá sọ nítawà náà wá ń sọ fún wa ní pé gbogbo àwọn òògùn yẹn àwọn ṣàyàfíìnì ní bẹ́ẹ̀ ó lè ṣẹlẹ̀ lóòótọ́ tẹ́ bá ti ta burúkú yàn ẹ lè sọ pé pààyàn lóòótọ́ àmọ́ pẹ̀lú tó bá ti dé pẹ̀lú kíni tó bá ti dé pẹ̀lú kádàrá ọlọ́run àìmọye ẹlòmíì tó nà lóògùn yóò sì jẹ wá sì ní ẹlòmíì yóò sì kíni yóò sì jẹ àìmọye ẹlòmíì tó pépá tó rògbò ti pépá ó ti dá ọjọ́ kejì olókọ́ kí ọgbẹ́ káàárọ̀ wọ́n á wò pé ah,

alùsúnà wal jamaa wọ́n wá gbà ipé ìta àlèbí dáàbòbò ra wa tí òfin máa ń tẹ̀lẹ̀ sí wa òun náà ní kíni òun náà ní àwọn tánà mọ́ wa kìí ṣe irú nǹkan ẹ̀nà làwọn náà máa lò láti dáàbòbò ra wa ọwọ́ àmọ́ fi ọ̀sẹ̀ kan wẹ̀ tó bá wá ti fẹ́ kó tó fi wẹ̀ ó kọ̀ọ̀mọ́ ọkọ̀ ọkọ̀ bọ̀ iná tọ̀tápa tọ̀tápa ẹni bá ṣe kíníkan ọba pé ìmí níbi ìdí eré lọ́rùn àyà kíníkan kíníkan ó wá sí ọ̀wá fi wẹ̀ bẹ́ẹ̀ ni ká wá ti pé ìrẹ́ báyìí lé ogun ọmọ jẹ́ ayájú lé ọ̀hún ìwọ náà ti ṣe gíní ní tó ń fẹ́ fi sí aburú tó ń fi aburú tó wọ̀ lọ ẹ̀yìn tó ń fi aburú bí ọun ilé aburú ìwọ náà wọ̀ lọ tó ti lè wá ibi odò kalẹ̀ tí wẹ̀ ìwọ òṣè wá ṣe kí ni ìwọ òṣè wá sọ́dọ̀ ọlọ́run kó ma wá ṣe kí ni kó ma wá fi ayé ọlọ́run kó fi wá sọ kó fi àwọn àbúrò sallallahu alaihi wasallam fún wa kó fi wá ìdáàbò fúnra rẹ̀ bí tí mo ti lọ òun náà ni pé àwọn ìbámu sọ pé atakóró wọnú àdó wọn ni kò lè mọ́mọ rẹ̀ wọ́ ó lè mọ́mọ rẹ̀ wọ́ ìtumọ̀ ẹ̀ náà ní gbogbo tí wọ́n ti ti sára nísìn àwọn ọmọ rẹ̀ ń kọ́ anábì sallallahu alaihi wasallam ẹ́ inú hadithu abdullahi ibn abbas radiyallahu anhuma ó ní kana rasulullahi sallallahu alaihi wasallam yu'awwidu al-hasan wal-husayna yaqulu ó ní anábì sallallahu

ogun abúrúdẹ bá fẹ́ lò ẹlákùn gbọ́lẹ́gbàtẹ́ bìí ṣẹ̀tọ́n ṣàtínú ìs ṣàtínú ìjìn àwọn ètò ẹ́ ànáti wá nìmi kúlé ṣẹ̀tọ́n gbogbo ètò pátápátá ẹ́ mo wá ìṣọ́ pẹ̀lú àgbélò ọlọ́ọ̀bà àlejọ́lá àti gbogbo nǹkan tó ṣe kí ni gbogbo tó lóró ẹ́ gbogbo àwọn nǹkan tó ṣe kí ni tó ní oró bí ejò bí àkekèé ẹ́ àwọn nǹkan tí máa ń sáyàn àbáwọn nǹkan tí máa sáyàn anábì ní mo ṣe kíni mo fi ọlọ́wọ́ bá àdìsọ́lá mo fi gbọ́lọ̀ ọlọ́wọ́ bá àdìsọ́lá mo fi wá sọ fún ipò bẹ́ẹ̀ anábì wá ní wọ̀mí kúlè àìní láàmà mo sì wá sọ fún ipò níbi gbogbo àwọn ojú láàmà àwọn ojú tí máa ṣe ṣe kíni ní máa fi wá ìsọ́fà ọ̀nà òun mi ṣe tí wọ́n ti há ilé ẹ́ tí wọ́n ti há sórí àwọn ọmọ ẹ̀yẹ́ tó bá pẹ̀wọ́ ọmọ pé tó àwọn méjì ni kò tó ẹ́ ìṣe lè láàmà àwọn méjì ni wọn pọ̀ ní kò أعيدكما بكلمات الله التامة من كل شيطان وهامة كل عين لامة ọmọ àwọn òkèrè ọmọ wíwá ìṣọ́fà ọmọ rẹ̀ lásìkò tó fi ń wí fún wọn yìí àsìkò tí wò tí ṣe kíni tí wò tí dá nǹkan mọ́ ni nígbà tó wọ́n tó wọ́n dá nǹkan àzùkárù àtọ̀bá òtí ọdún náà àzùkárù ìmọ̀tá wọ́n ti mọ̀ àwọn àzùkárù bá dọ̀ sọ̀rọ̀ wọ́n ti mọ̀ wọ́n bẹ́ẹ̀ kún

àìmọye ọmọ ológun tó gbé yóò kú kalẹ̀ ilé báyìí ó ń tèbẹ̀ lọ́rùn rẹ̀ ó ń tèbẹ̀ lápá ìrìnkínà òkú rẹ̀ ìgbàdí so protection yìí òun wà lànà sallallahu alaihi wasallam òun náà lànà sallallahu alaihi wasallam ànábì máa lò láti fi dégínì láti fi protect ah, alhassan ṣe yìí òun náà làwọn máa lò àwọn ọmọ kò tẹ́sí ara wa pẹ̀lú àwọn àdánùkọ́bá àdánùmọ́ta àwọn òbíkẹ́lì máa ti láì sáà máa ti ìṣẹ́rí máa padà ẹ wo àwọn àdúrà ní sallallahu alaihi wasallam kó jẹ́ pé àwọn àdúrà ní àdúràú àdúràtú àlìjàmíà àwọn àdúrà tó jẹ́ pé ó wà comprehensive tó jẹ́ pé tí ẹ̀bá ti lè sí ìgbàgbọ́ tọ́lọ́run àwọn àdúrà kan tí ẹ̀bá nígbàgbọ́ tọ́lọ́run èyí sí nǹkan nígbà wọ́n fi àfihàn sí ẹ̀sẹ̀nà lọ́kùnrin àbàbà náà àbí àwọn tó wà oníṣìí ó wà kọ̀fẹ́ǹsì ọ̀rẹ́ ọlọ́run a ti náà tuntun ní àhásànà ọlọ́run bá lè gbẹ́lá fún fún wa ní dáadáa láyé ó yá gbogbo kí ló fẹ́ láyé tí ò sí lábẹ́ dáadáa mọ́ta ọbẹ̀ kọ́lé ọbẹ̀ ramato ọbẹ̀ bímá ẹ́ ọbẹ̀ lókìkí ọbẹ̀ nípò ọbẹ̀ lágbèga ọbẹ̀ lálàáfíà gbogbo ẹ̀ pátápátá ó máa kàtúrà ìsáfẹ́ hákánà dàdàrà àbábúrú ní kéèyàn ká ní abúrú kéèyàn lówó ní abúrú kéèyàn lálàáfíà ní asánà lálọ́mọ̀ káàsì wọ́n fi àkíkọ̀ ti hasana tó bá jẹ́ ògbédà alfiyama lápùsù sí wá jẹ́ ògbédà alfiyama aljanna tó ti kíni ó mi ní alẹ́ ọlọ́ọ̀bá àlejò ló fi ní síbi òun náà ló pa ní ọba ìjọba náà ti nàbìdì náà hasana bìdì ákẹ́jì hasana ẹtùmọ̀ rẹ̀ tó túnmọ̀ sọ pé yàrá òjò òzókù ní tó ti wà lábẹ́ hasana ẹtùmọ̀ tó sọ pé yàrá gàfà ìrìfẹ́ ìlú tó ti wà lábẹ́ kíni tó ti wà lábẹ́ hasana yóò ti wá máa sọ ọ̀fẹ́ ní ìfọ́síwẹ́wẹ́ pé ìrọ̀ ọlọ́mọ́sá àfihàn rẹ̀ sọ wọ́n tí ò bá ní sẹ́ǹsì onímẹ̀tì sẹ́ǹsì o ẹ máa tara yín ẹ́kà kútú ẹ́ aláìsẹ́lẹ̀ ìgbà orí nù ẹ máa tara yín ẹ́kà kútú ẹ́ ẹ̀yìn àdìgáàrù àdìgáàrù àdìgáàrù àdìgáàrù wá náà wà jẹ́ ni láwọn àjẹ́ tó bóòló ẹ̀ mọ́ tó máa àdìgáàrù ní ìrántí ọlọ́run tọ́ àjẹ́ lágbára jọ ọlọ́run lọ́jú arígbó mú tèbí kò tún dágbádá kò dágbádá ẹ̀lùmí kò dágbádá tèbí ẹ́ kó tó máa ṣe kíni kó máa wẹ́ṣẹ́ sánísáni àwọn ọ̀tọ́bá wọ́ lásán tọ́bá ìdí wó gbẹ̀kú mi àà ilé olè tó bá wọ́n sáà máa wá ìdáàbòbò ẹ́ náà ló fàájọ́ bá wọ àwọn àjọ́ àníbì sallallahu alaihi wasallam ẹ̀rìkẹ́ ẹ̀ ní ìjá ń sallallahu alaihi wasallam sọ fọ́lọ́n bí ó ti ṣe kíni bí

mafada mafa idabiu ewa idabiu ye hayu ye ya wọlọ ọba alaye ya ní ìṣú ẹni ya bá gbèrò àbúrò mi ọlọ́run bá mi pa wọ́n iná lọ́pàá tó fẹ́ anábì ò tọrọ kọ́lọ̀ ń pa àwọn ará mọ́kàrí gbogbo anábì ní ìlànà pé a inú àwọn ọmọdọ́mọ wọn ẹ̀yìn á sì rẹ̀ yóò ṣe kíni yóò jáde yóò sì lọ sọ̀dátà àti ẹgbẹ́ bá ní láwọn sọmọdé láwọn fún iládùn àkẹ́yìn ìdí kan ẹwà ń ka ẹni tó bá mọ̀ túmọ̀ ẹwà ń bá àwọn èpè ìdíje bí ẹ́ dìdò àwùjọ ìdí nìsín tẹ́ bá ń kò nítorí di eléyìí ohun tá a bá fi wá sọ kò ní di ojúgbú ẹ ọ̀la nìyẹn so ọ̀nà wo láwọn àgbà tábí máa kò tẹ́sí ara wa ẹ nínú àwọn àgbà àgbà kò tẹ́sí ara wa náà ní gbogbo àwọn ká ṣe kí ni ká máa gbìyànjú láti máa ṣe àwọn àgbà àrùwà ká máa ṣe kó já ẹni tó bá fi àgbà àrùwà tí ò ṣe ó dà ìgbà tó jẹ́ pé ẹni tó ṣe kí ni ẹni tó nífi ara rẹ̀ lẹ̀ tó ṣí gbogbo ara nínú àwọn alùsọ́lá ànábì ó sọ ní ìpínlẹ̀ bá ti lé òtítọ́ tó bá ti ka ìsọ́lá yóò láàárọ̀ òtítọ́ ẹ́ ànábì ju títọ́ oṣù rẹ̀ òtítọ́ kúrò níbi kínú gbogbo kan ní aburú ni níbọ̀ lẹ́yìn níbọ̀ wájú níbọ̀ lókè níbọ̀ lẹ́yìn ó wá bùkátà sí ní ó ni kò sí táà lè ṣe ṣe ẹni tí wọ́n wá kò lè jọ́rọ̀ kò sí tó lè ṣe wallahu akbar ẹ́ kò sí bóyé ṣe tí ọlọ́run pọ̀ jẹ́ lọ ẹ̀mí ẹ̀rọ lé wọ́n fa nǹkan kìnnìkan one million ó bá ó fa kìnnìkan one million láti fi kìnnìkan ó kàn lálàsí ara rẹ̀ ni tàbí ràn èyí tó bá ṣe kọ́là mẹ́tàlá mẹ́bí ní ọpa ní ẹ̀ tó ti ṣe ta ẹlẹ́ mẹ́ta ẹ̀ tó fi tẹ̀lá náà sallallahu alaihi ó ti tọ́ ẹ̀rẹ́ ààfin àwẹ́ ànájì ni àfẹ́tọ̀ tí ó ní adúrú ẹ̀ṣẹ̀ yìí kó o ṣe díẹ̀ṣẹ̀ fún sí mẹ́ta ọba àmọ́ tó wọ́n náà ẹ́ tó wà ní adúrú ẹ̀ṣẹ̀ yìí ṣe bí àrùn ẹ̀fún wá sọ fún mi kí ni ìjọ́ tó lè fi wé ẹ̀sẹ̀ ẹ̀yọ̀ tó tẹ̀ tó fi mọ̀ yá sáà fún ẹ̀fẹ́ tó fẹ́ràn ẹ́ o parọ́ ní ìfìdá yìí sọ fún mi kí ni náà àtàkà fún láì tó ṣe dédé ọ́ inú òfin mọ̀nú pé ó kàn para rẹ̀ pẹ̀lú wàhálà kò tí fún ọmọ ọba àlejòlá tó bá ti ké ìṣẹ̀lẹ̀ wa lọ́kọ̀ ẹ̀ṣẹ́ báyìí tó fẹ́ ló bẹ̀rẹ̀ náà ní kíni òun náà ní pé káfẹ̀ látẹ̀lẹ̀ alẹ́mìtàláwà alẹ́ òṣèlú alẹ́mìtì kò sẹ́ńtó lè wà nìyànà ní pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ló mọ wà nìyànà àti kọ́lọ̀ ọba àlejòlá ṣe kíni tó tún fi àánú rẹ̀ ó àwọn àti ìrọ̀ alẹ́mìtàláwà alẹ́ òṣèlú pé wọ́n kọ́ alẹ́mìtà tó ń ganá tó ìdáni ìwà ni wàhálà tí ìwọ̀n bá tó máa ní kó ṣe ẹ àtò fẹ́ ṣe kó pọ̀ kóbà ìjọ lọ́run lójú òta rẹ̀ ìwọ̀n bá tó máa ní pé yóò ṣe òun náà ní kíni náà ló pàdó jẹ́ pé inú tí èèyàn máa fi gbaládá lọ́dọ̀ ọlọ́run tẹ́tẹ̀ bá ṣe òun náà ní pé ṣe nítorí tọ́lọ́ ọba àlekíọlá mọ́tì nítorí tèèyàn ní kó o sì ṣe kó o sì bá jẹ́ tẹ́wọ́ gbà tó bá ṣe pẹ̀lú àníyàn tó dáa ẹ̀yìn pẹ̀lú ọkà tó má àmọ́ wà ṣe kó jọ tàbí sallallahu alaihi wasallam ọlọ́wọ̀ balẹ̀kẹ́ ló nígbà lọ́wọ́ rẹ̀ àmọ́ wà ṣe kó jọ tàbí bí tàbí gẹ́lẹ́ náà ló ṣe àmọ́ ò ṣe nítorí tọ́lọ́run ọlọ́wọ̀ balẹ̀kẹ́ ló nígbà lọ́wọ́ rẹ̀ àfi kó ṣe nítorí tọ́lọ́run nìkan kó o sì ṣe kó jọ tàbí sallallahu alaihi wasallam tó لما سمعوا الذكر ويقولون إنه لمجنون فهو كثيري ما بقى سكيني ما بقى في وجوه وجوه بروكوه ما بقى سكيني ما بقى بكتير النبي سبوني رجع النبي يقول هذا كده عطاي رد عرو ẹ̀yẹn wo bẹ́ ọbẹ́ kó o ṣe kí ni kí n tọ́lọ̀ ọba àlẹ́kẹ́ ọlọ́fi ẹran ọkọ́ mọ́ sí jẹ́ ẹ́ wọ́n wá ń sọ pé innahu la majnun màtọ́sọ́ al-Qur'an ẹ̀rọ̀dà lóun wèrè níbá ọlọ́ọ̀bà àlẹ́kẹ́ láti wọ̀fà huwa illa dhikrun lil alamin alukóran jẹ́ rí wo ọlọ́ọ̀bà àlejòlá ní kò jẹ́ nǹkan kan ju ìrántí lọ lil alamin gbogbo àgbáyé pátápátá ìtumọ̀ náà ni pé mẹ́sẹ̀gì alukóran tọ́lọ́ọ̀bà àlejòlá fi hàn ní sọ̀lá wà lọ́sọ́lá mẹ́sẹ̀gì yunifásà ni gbogbo ayé ni ẹ̀sìn Islam ẹ̀sìn tó ẹ̀sì gbogbo ayé ni gbogbo ayé tó kọjá síwájú àti sallallahu alaihi wasallam alimọ́ta bí i sọ́dọ̀ jọ wọn àmẹ́sì àti sallallahu alaihi wasallam ẹ̀sì gbogbo alimọ́gbẹ̀yìn ni ẹ̀sì gbogbo ayé pátápátá ni ṣe lágbára di eléyìí eléyìí òun náà ti sókè nípa tó ní ti pẹ̀lú àlàáyé ẹ àfojú burúkú ohun tó ní ti pẹ̀lú ẹ̀ ẹlòmíì lè mọ̀ kó ń nílá ẹlòmíì lè mọ̀ alìkúramọ̀ alìmọ̀kúramọ̀ ẹ àmọ́ táwọn ọmọdé dáàbò wa òun náà ní ká ti fi ká ti jẹun tẹ́lẹ̀ fún ẹ̀yìn tí wàá tó lórí gbẹ́gbẹ́ ni ká ti ṣe ẹ̀yìn ìtura fúnra wa. àwọn èèyàn náà wọ́n máa lo gbólóhùn yẹn wọ́n ní wọ́n ní wọ́n ṣe kí ni kí wọ́n jó lásán ẹ̀yìn sábà sọ wọ́n mọ̀ jó lásán tó sọ ni mọ̀ jó lásán ẹ̀yìn àwọn kí ló fi jó lásán àwọn àzá mọ̀ bọ́ sí wọn àwọn tí wọ́n sọ pé mọ̀ jó lásán pé kó máa gbàgbùkárí kó máa sáàkì sí bẹ́rẹ́ kó máa ń ṣe nílẹ̀ àwẹ̀ jẹ́ àwẹ̀ mú gbogbo àwọn olóyìn sábà ni mọ̀ jó lásán sí ti pàdé ìdílé ọlọ́run wọ́n jò lásán ẹ́ wọ́n ní kéèyàn sáré kéèyàn wọ́n ààrẹ tó bá fẹ́ sáré ẹ́ máa ṣe àwọn tọ́lọ̀ ọba àdìjọ́lá kọ́ láti láti ṣe torípọ́lọ̀ ọba àdìjọ́lá náà ní kákárí ọ̀sáàrí owó ìlànà zero sí ìwọ̀n bìkan ọmọ ọba àdìjọ́lá ní ẹmúra lọ́sí ìyàfẹ́ ìjìnlẹ̀ ọba àdìjọ́lá wọ́n mọ̀ sáyé lọ ìyà sáré lọ síbi àforíjì látọ̀dọ̀ ọmọ ọba àdìjọ́lá àbí ìrọ̀lẹ́ àdìjọ́látò alqalam ẹ̀rọ àti parí èyí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala á tẹ̀síwájú pẹ̀lú ìjọ́látò káàkọ́ ní ọ̀la àbẹ̀lọ́ ọba àdìjọ́lá ní bàbá sọ ìfọ̀rọ̀ ọba àdìjọ́lá fún ìgbàgbé wúlò pẹ̀lú tó sọ owó fún àwọn àtàgọ́ ọ̀rọ̀ ọba àdìjọ́lá tó jẹ́ kí ó jẹ́ ولي ذلك والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك نعم ẹtún ronú sí ni ẹtún ronú sí ni Thank you. àgbẹ̀ ìsọ̀bẹ̀rẹ̀ ẹtí ó dàgbà tí ò lóore tí ò lè sọ̀rọ̀ tó àwọn àdáàbò sábà tó bá wà lọ́sọ̀lá tó dáàbò ṣe tí ìrọ̀ nípa àmì ìdìbò láti mọ̀ sí pẹ̀lú ẹ̀ tó ń gbàtà wọ́n gbàtà wọ́n yàtọ̀ sọ̀lá wà lọ́sọ̀lá náà àyàwó àìsà àwọn òṣèlú àwọn àtàwọn àzáàrì rẹ̀ ẹ̀sìn bá mi kìí nínú àmì ìrà àmì ìsọ̀lá wà lọ́sọ̀lá náà tó ẹni bàbá jùlọ kúlọ̀ máa kúlọ̀ lọ rí lọ́rọ̀ kúlọ̀ lọ rí náà tí ó kà kọ́ tí ó kà kọ́ pé ọwọ́ yẹn lẹ́gbẹ̀ta tí èdè rà ní òkú tó lọ́wọ́ yẹn bá ká. wọ́n ti pé ẹni bẹ́ẹ̀ ẹ̀ ọ̀kàlẹ̀ sọ̀rọ̀ mi bóyá ọwọ́ rẹ̀ ó ti lè lu fara rẹ̀ yẹn lè kàá kẹ́yìn sábà fọ́ ọ̀rọ̀ bí ẹni tó fi ra ìjọ rẹ̀.